فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم جاء كل شيء ما جاء كل شيء

ọlọ́run ọba wa ń bẹ lórí àga àlẹ́ ara sí pò ní ṣe bẹ́ẹ̀ kò yé wa wọ́n bèèrè yìí àmọ́ ìta ń bẹ lórí àjá ẹ̀ṣọ́ wá rọ̀gbọ̀ fún ní foolish question ní tọ́lá ń bí wá àmà abájọ dáríkì àmà àmà àmà ó ti wà mẹ́ ọkọ̀ òmòrò kan yíra ìyàmà tẹ̀fẹ́ ìgbàgbọ́ ní ìgbàgbọ́ kò sí tọ́lọ́run sí gbogbo wọn gbé káàkiri tẹ́lẹ̀ ló tọ́ bá ti sọ yìí wà ní dákun tẹ́lú sálángá náà táwọn ọ̀dẹ́ ń bẹ́ẹ̀ ẹwọ́ wọn náà ni ah, ah, ọlọ́run ti máa bẹnú bẹ́ ah, tó bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹjẹ́ pé gbólóhùn ní ṣe kí mo òye para wọ́n ti tẹ̀lé àwọn àṣà ìrà àtàwọn máa torí díyà táwọn gbà pé ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ti ẹ̀dà fún àwọn yìí lójú ìmínú ọlọ́dá kílà aláàbò wà láàkọ̀ àríjà láyé mínú wà láà ṣìmà láàfà ọ̀tún kò òsì kò sí inú ayé kò sí sí níta wọ́n bá ní ọ describe tí ó exist ọ̀ lè describe ẹ̀gbẹ́ lẹ́nu ọ̀rọ̀ ayé ẹ̀gbọ́n in tí ó exist ẹ bá ní ọ define ẹ̀wọ́ ìṣọ́rọ̀ ó ah, náà ní tí ó sí sọ́mọ̀ tí ó sí nílẹ̀ kò sí inú ayé kò sí ní kankan kò sí lọ́tún kò sí lósì kò sí lókè kò sí rá in tí ó adigbẹ́ ọlọ́run ọba ẹlòmí wa ní arahman alẹ́ àbíṣì sáwà tàbí tí bàtà náà níbi obìnrin kan tó gbọ́lọ́wà tó lè fi sàmà wọ́n tó bí sáwà báyìí ló ń wí àsàmà òfin lọ́gá alìmáàdá alẹ́lóhùn ibi ó dá gẹ́gẹ́ sánmà yìí ló ń wí ọlọ́wọ́ bá tóbi kọjá kí sánmà olùgbọ́lọ́ sínú tẹ́gbọ́yẹnu ọlọ́wọ́ bá tóbi kọjá kí kíní kí sánmà yìí kó gbá kíní ó gbá ti sàmà ì tí obìnrin dáhùn táà náà bìbí ní ó kọ̀ọ̀lẹ́tì alọ́ọ̀lọ́hùn òkè lókè ibi tọ́lọ́wọ̀n ọba wa wà ó wà níbi tó ṣe pé kò sí nǹkan mí lókè rẹ̀ kò sí nǹkan kan mọ́ lókè ọlọ́run olọ́ba tó ga ju gbogbo nǹkan lọ bí ti wá ń bẹ lókè lókè tálẹ̀ ara ti ń bẹ ní abẹ́ ọlọ́run tí sọ́mà keje náà ń bẹ ní abẹ́ tí sọ́mà kẹfà ìkarùn tóbi débi sọ́mà àkọ́kọ́ tóbi ń dáyé yìí gbogbo àwọn sọ́mà yìí síra wọn rèé erin 500 years ní ń bẹ láàrin sọ́mà kọ̀ọ̀kan síra wọn Jibril tó bá kọjá sánmà ẹlẹ́ẹ̀keje ààyè kan bẹ kò gbọdọ̀ kọjá bẹ̀ mọ́ láàrin bẹ̀rún síbi tájà ara ti gan wà jẹ̀mọ́ ìrìn more than 500 years ni omi tó wá ń bẹ́m̀bẹ́ òkè lókè àlẹ́ ara ti wá ń bẹ́m̀bẹ́ orí àlẹ́ ara ni orí ẹ̀ ló wá wà ẹgbẹ́ ló ti wá wà bẹ́ẹ̀ tó jòkó tó rọ̀gbọ̀kú tó sùn nítorí pé àìní àti ẹ̀ òtí ìrírí àdémọ́ gbòòrò ti wà so kálírù gbàgbọ́ báyìí lè yàn bá ní tẹ́mà ìtàsí ní gbígbàgbọ́ ohun tó ní o gbọ́dọ̀ yí padà irú gbàgbọ́ ilé ìpòyà ìmọ̀ kan ló wà níjọ́ tí ìmọ̀ bá dé yóò gbà pé ah, ah, ọlọ́run ọba níbi ó wà ó àmọ́ bo ní òkèlókè sánmà ọlọ́run ní wá ń bẹ lókèlókè sánmà bí záàtì yìí lóhun fúnra rẹ̀ àmọ́ ìmọ̀ rẹ̀ kò sí ibi tí ò dé ìmọ̀ rẹ̀ kò sí kíni jama kò sí ibi tí ò dé ìrìnà rẹ̀ kò sí ibi tí ò dé gbogbo tí ń bẹnu ayé pátá kedere báyìí ló hàn tọ́lọ̀ tọ́lọ̀ ọba náà ti ń ní tètè gbogbo tí bẹnu ayé ìdí tí ń bẹ nínú sálángá ọlọ́run ọba ń wò ó fèsèsè ìdí nì kí ni ìdí ń sọ nínú sálángá tó wà ọlọ́run ọba ṣe kí ni ó mọ̀ ọ́ ìfi ń gbọ́ bébí bá ń pa ń bẹ́ ọlọ́run ọba ń gbọ́ bí ìyá bá ń jẹ́ ń bẹ́ ọlọ́run ọba ń gbọ́ fọwọ́ fi kúlì mọ̀káàní gbé ẹlmìhì gbogbo ìmọ̀ náà kò wá síbi tí ó dé àti ẹgbẹ́ yóò bá ní kò síbi tọ́lọ́run ò sí kò síbi tí ó wà pẹ̀lú kí láwùí ìmọ̀ rẹ̀ láàwí àmọ́ záàtù ọlọ́run gẹ́gẹ́ bolówà òkè lókè gbogbo aná ẹ̀dẹ́jì màpá lábò sílẹ̀ tí ò bá gba gbàgbọ́ yìí bọ́rọ̀ bá dojú ẹ̀ sádọ́wò bá dé ah, dé tó wúrà ah, náà gbà pé òkè lówó àgbà bẹ́ẹ̀ ló jágbọ́ gbogbo adẹ́jọ́ ordinarily àdámọ́ wa gẹ́gbà pé òkè ló wà torí yóò bá jẹ́ bẹ́ẹ̀ níbàdàn ò níbà dójú ẹ̀ ó yá mọ́ wò ó kí báyìí a máa wò ó kí mo lámọ́ wò a máa wò sánmọ́ So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.